ẹ lọ fẹsẹ̀ ẹ lè tọ̀ ẹ lọ sọ́dọ̀ pásítọ̀ àbọ̀dọ̀ afá àbọ̀dọ̀ babaláwo àwọn kọ́lọ́ bí angel ẹ gbà bí wọ́n ṣe sọ fún yín yẹn kí ló dé ó dẹ̀ fojú nọmọ tó yẹn ó fẹ́ gbẹ̀jẹ̀ lára ẹ̀ ni. ṣórí kò ṣe sísá mi ò ní bí ọlọ́run kí rẹ̀ ṣẹlẹ̀ sí ẹ. kí ló ṣe wọ́n tí ṣe nìkan rí. àǹfààní àdúgbò mi oríṣiríṣi èèyàn ló máa ń la bọ́mọdé ṣe ń la làgbà ń la létínú ń la lọ̀rọ̀bọ ń la. ṣé bá ń gbọ́ àǹfààní àdúgbò àjọ máa la ní bólú lọ́kàn ni fún ó chìpù bàjẹ́ túbẹ̀ lówó ẹ̀ bá ti ní túbẹ̀ wàá gba arúgbó bolú ṣáà ni.